الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وعذب علينا ظل ذكرك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف تلك آيات الكتاب المبين إِنَّا أنزلنا القرآن عربيا لعلكم تعقلون أعانكم الله الحمد لله الحمد لله الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم أحمده وأمجده وأشكر على نعمه خيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويطلب عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة الماشي المبعوث رحمة للعالمين أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالصلاه عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله صلى الله عليه وسلم ẹni ọba dẹ́gbà náà láti jẹ́ ìṣẹ̀lẹ̀ ìwọ̀rí àtìgbàlódòdó tí ó kí àlẹ́lẹ́ni ọ́kí àwọn ará rẹ̀ ọ́kí ìṣọ̀hánà rẹ̀ ó tún wá kí àwọn kan lẹ́yìn pàtàkì ọba kí àlẹ́lẹ́ àtàwọn ẹ̀ṣẹ̀ níwọ̀n tó kò fẹ́ látọjọ́ ọjọ́ wọn mẹ́ àmì bàbá ìyàwó àpapọ̀ wọn mẹ́ àwọn àpapọ̀ àwọn ọmọdé wọn tí wọ́n wà mẹ́ àwọn ayáwó àwọn ọmọ tí wọ́n wà lókè náà àwọn ọ̀rẹ́ àwọn ànáwà tí wọ́n wà nínú àdàlẹ́ kẹfẹ́ rẹ ọlọ́run ilé ọjọ́ ọlọ́run ni o ọmọ jùjú lẹ́lẹ́ o máa lò àtẹ̀lẹ́jẹ́ mọ́jọ̀rọ̀ olùgbẹ́gbẹ̀jọ ọjà o ọjà jẹba ńlá mọ́ndé ìjọba ilẹ̀ ìdíje òmìnira nǹkan ọlọ́run bẹ̀rẹ̀ sí láyé ń bí ọlọ́run ní ọkùnrin àmín nínú abápàdé ìgbàgbà ìjàmọ̀ ọkùnrin àmín láyé ń bí ọmọdédọ̀rọ̀ ní ìpàdàgáyà àmín nínú abápàdé ìgbàgbà ìjàmọ̀ ọkùnrin ní ìpàdàgáyà àmín jẹmọ́ra yẹn bá ní ẹni ní ọ̀dọ̀ bàbá ọmọ ilé lọ́wálé o àhánàgbọ́mọ́lá mo sọ fún àwọn tí wọ́n pẹ̀lú àbá ahmed àfisáàbùwà bákan náà ó ti mọ́ ní sọmọ tó ń sọ sọ gbogbo ẹni ọba ti di àkọ́ máa ń kí òpònú ẹ̀dá ní ìlúfẹ́ wọn o fàkúrúkúrú mú fárúdúnà aláàkúlè mùsùlùmí ọlọ́njọ́ ọlọ́dàkọ̀ ọlọ́njọ́ ọlọ́dàkọ̀ mádùn nàìjíríà ọjáde látara àti mádùn àárọ̀ bí mádùn Zakariya náà ti jáde látara alìmọ́gbọ̀nrọ́gbọ̀n. Mọ́rùn-ún láti ìpì náà, ọjọ́ látara alìmọ́gbọ̀nrọ́gbọ̀n. Àti àmà àìsìnú iṣẹ́ àti àti àti bẹ́ẹ̀ Àmìnà. Báyìí ni ìpàdé Àmìnà. Àmìnà. Àwọn tó kọ́ wa náà tó bá ti fún jẹ àwọn. Àmìnà. Gbogbo àwọn ọ̀rẹ́ máa ń àlàjì àjíjáde lọ ẹ̀rẹ́ ṣe òmìnira yìí afáwọn bàbá wa láti mọ́tò rọ́jí ọ̀dàpalẹ̀ alájì alájì lùgbọ́n ló sọ rí alájì kọ́ ní ìdápalẹ̀ bàbá gbogbo alájì àpàtẹ́ ẹ̀yẹ wọ́n pọ̀ bẹ́ẹ̀ sọ́tọ̀ pé àájí ọlọ́dọ̀ọ́jà yìí ọmọ ojú wọn mọ́tò àbáyé tàbíkò wọn ìjókòó ìjókòó bàbá

tó fẹ́ lọ́la láti òun náà pé àti mú sí wáyé ọ̀bọ̀dà yóò ti sílẹ̀ ẹni tí ó dára omi sí ilẹ̀ o tí mo ti wá ń kí ọba wa gbà ní òkè ìgbòho mo wá ń túbọ̀ àwọn àṣà síra المتعاونون والمتعاقدون والمتعاقدون والمتضامنون سوى قلوبا ليلا ونهارا سيدنا غلبان صاحب يقول أتنسى لنا آمين أعجى لنا فندل سيدنا آمين مدو النجاح يوم أخذ آمين نسي البركة نسوري نسي كيف أتنى وبدأ إن شاء الله وان كيمة سيكون وصلي وبدأ وبني جيبة وبني فدادة في أجازي ẹ̀sẹ̀wọ̀n mú kí gbogbo àwọn àtọ́lára látòkè ìdílẹ̀ wípé wọ́láyìí náà mọ̀ ìjàbú náà fífún wọ́láyìí inú wa ń dùn ọba dẹ́dẹ́ ò sì lè fi ipa wá ẹkùnlẹ̀ ilẹ̀ inú wa ń dùn wípé níta ń yí ànábì kì í ojoojúmọ́ níjoojúmọ́ níjoojúmọ́ ẹkùnrin o ẹkùnrin o wà kúkú bí díkẹ̀ sọ́fà ṣàhádà ìtọ́dún ọba dẹ́dẹ̀ òní fílẹ̀ ẹ̀ẹ́sì jáde dáadáa sọ́pù sàádà wà sàádà nílé àbí sọ́pù sàádà wà sàádà sọ́pù sàádà wà sàádà ọlọ́run sílẹ̀ ọlọ́run sílẹ̀ ọlọ́run bá ń fi sàádà àbàdíyà sàádà kò tíọ̀ yóò bá ń fi sínú sàádà yìí àbẹ́rẹ́ tó lọ wájú àbẹ́rẹ́ tó lọ jáde ọlọ́run jọ ọ̀rẹ́ ọ̀gá a máa rántí ìgbà tó ọlẹ́wà ń bẹ̀ inú wa máa dùn a tún máa rántí ìgbà tí a bá tún sílẹ̀ fún mi inú wa tún máa dùn máa dùn ànìyànjá yóò máa dàgbà sí ní gbogbo ìgbà títí dáadáa ọlọ́wà tó bàbá orí mọ̀ ẹwà mẹ́jà náà ọjọ́ yóò sì bẹ̀ ọjọ́ yóò sì bẹ̀ bàbá wo mọ́ òsì nítorí wípé irú mádùn nàìjíríà tí ó jáde lára ìfọ̀fẹ́ iná lọ́la àkúmà tí ò ní e. Mọ́rùn lè jẹ́ ọjọ́ láti mọ́dún àwọn bí àmà tí ó jáde ilẹ̀ tó jáde ní ìjọba ìṣòro ìgbẹ́yà ìwò. Mo wá kí òwà kí ìlú Mọ́rùnlẹ́lẹ̀ ní ìsinmi bàbá mi lẹ́rẹ́ mi jẹ́ àwọn náà tún ní màmù èmi ní ètò dúró kí o lóògùn mọ́ kí o fọ́lọ́ ọ̀tá náà màmú ìmọ̀mù wa wojú mi pé tí ó lè dá ara rẹ lónìí rẹ̀ lóòrùn rẹ̀ ẹ̀ ní الله يدفع عن الذين آمنوا إن الله يدفع عن الذين امنوا امرا بالقيل امين يرجع يرجع بالاختصار الشديد وروما الاختصار ان في يعني شباب بعد يقول لك تعمل في السيون في المال اللي يقوم ṣùgbọ́n iwájú àwọn bàbá wa ní wà tí bá sọ́rọ́ bá wá ń ṣe èsì ní o ẹ̀bùn lọ́wọ́ yóò gbà lẹ́mọ̀ ọgbọ́lẹ́mọ̀ bí o tí bá sọ́rọ́ bá ṣe kí èyí a máa kó orí lọ sí ojú ó lè fẹ́ lọ sàárẹ̀. Náà ó lè kéde Wọ́n méjì lọ ní oòrùn. Jẹ́má àtúrílẹ̀. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Ọlá àtúrílẹ̀. Èyí fọ́dá àjọ́lọ́ fún yàwà. Alhamdulillah. Ọlá ìgbọ́dẹ̀ jùlọ fún wa. لنا الموت ولنجوها لما نمضى لنا الموت ولنجوها لما Torí lànà ìlèmọ́ wà nínú jò ha lè máa lò ẹ̀wí jò. Lànà ìlèmọ́ wà nínú jò ha lè máa lò. Ọ̀bí iná tó túnmọ̀ sọ́lùsẹ̀ àbá ẹ̀bí iná. Lànà ìlèmọ́ وللجهال مال لنا علم وللجهال مال Alábùkátù lè máa lékún ní Nàìjíríà, yẹ kí ní òṣèlórí dáadáa láwà. Àfá sáájú ní pé wà láńbí àrínà lè rúlà máa àkọ́ọ́lù, wà láńbí àrínà lè rúlà máa àkọ́ọ́lù, àlàbùnìyà لهم الأموال الأغنياء لهم الأموال الأغنياء لهم الأموال قد جمعوا الكنوز ألفا ألفا قد جمعوا الكنوز ألفا ألفا وقد جمعنا العلم حرفا حرفا وقد جمعنا العلم حرفا حرفا وقد جمعنا العلم حرفا حرفا حرفا فقد جمع لدينا حرفا حرفا ولو بحرف واحد أعطونا ولو بحرف واحد أعطونا ألفا من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا كيف تقول بابا kí wọ́n ní ọmọ sọ́nà ilé olówó kan lẹ́yìn wípé ah, bàbá ọba wa ló mọ́ lọ ní olówó kan fún òfúgbọ́dọ̀ níṣẹ́ àdánàmọ̀nà orí bíbẹ̀. afá ni àwọn mímọ̀ bá jọba wa sọ̀rọ̀ wọ́n ní àwọn olówó ti mọ́ kí làwà mú àwà mú ìmọ̀. báà náà tẹ̀tẹ̀ wà láàrin ó jẹ́ pé jẹ́ olùkọ̀mọ́sà alfan alfan àìmọye ọkọ̀ yẹn ní ẹ̀yìn ìlọ́kọ̀ mẹ́wàá tí ò sọ

Ọwọ́ ọkùnrin ní Alifan nínú àmúwálì, ọdá ọ̀dá ọ̀dẹ̀ àárúkè wà níbi àárọ̀ náà lè bá mi lẹ́lẹ̀ àmúwálì máa rọ̀múnà. Àrífà mi lẹ́lẹ̀ àmúwálì máa rọ̀múnà. Lìgáníkà, كان لآل العلم في الإسلام مكانة قامية عالية رفيعة منيعة أو مما ọba dẹ́dà fẹ́yìn ló ti pọ̀ nínú nínú ìsìlámù ọ̀yẹ̀ ó sì gbé yé ga ní àgbéga tí ó jẹ́ wípé kò ní ẹgbẹ́ kẹ́yìnfàlà ẹni ọba dẹ́dà bá rọrùn o ohun ẹni ọkọ̀ jù àbí oní òbí mọ̀jù ilẹ̀ rẹ̀ kọ́ ọkọ̀ nǹkan tàbí jẹ́ mẹ́rin ti máa rí àyúkà ìrú ìdí yóò ṣe láàbà

فقد عاد رسول الله صلى الله عليه وسلم فترى ايه àwọn mọ̀sọ̀wọ́ yìí o wọ́n gbọ́dọ̀ nílẹ̀ látọwọ́ yìí o ẹn bá fara ní àwọn mímọ̀ ọfara ní ànẹ́bì kílọ́pà pàlìrúnà náà wọ́n mọ̀ kùlàbáwò rọ̀kùn ní ìmọ̀tì kùlàbáwò rọ̀kùn ní ìmọ̀tì mẹ́rin wọ́n kàlìrúnà náà ẹni tí ó gbẹ̀yìn ànẹ́bì tẹ̀lú dáadáa nínú mọ́mọ̀ yìí kí lẹ́tẹ̀ yìí nígbà tí ń bẹ láyé àwọn ọmọ bá sáì lẹ́nu pàtíwọ̀ yìí àdúgbò ní máa sáì yìí nígbà tí ń bẹ láyé àwọn ọmọ bá sáì lẹ́nu tó bá jẹ́ bí àwọn àbá ni a jẹ́ pé àwọn náà wọ́n ni wọ́n fọ́ fún ẹbí ní láì tí ń ṣe ìwẹ́sì ni ọgbọ́ òye tọ́lọ fún àdínẹ́bì àwọn oní ẹjọ́gbọ́ rẹ̀ wà á rẹ̀ jẹ́ àmì hadith àbí dàgbà ẹ̀jẹ́ àmì hadith àbí wọ́rẹ́ rọ̀ طريقا يلتمس فيه علما فاذهب الله عنده طريقا من سوق الجنة أن يكون وين إيه ọba àdẹ́ta yóò sì sàánú ẹ̀ débi wípé ọmọ ìpòlú ọmọ ẹ̀kọ́ láti fi wáyé mẹ́rin nígbàtí ní tí wọ́n lè ṣe orí o nígbàtí ní wọ́n lè ṣe orí o ọmọ ẹ̀mọ̀ tó àwọn ọmọ mi lára ẹ̀ lèké ìwò ọlù àfá láti ìsáàbà ẹjọ́ pẹ̀lú ìjọ ìgbà ní ogun gbójúmọ̀ ìgbà ní mo ti báyìí nípa mo ti báyìí kí n tẹ̀jú ẹ̀sẹ̀ olùdájọ́ ń fi ti gbà láàmú ìgbàfà balẹ̀ àrà ọwọ́ ní ilé tó bọ̀ báyìí báyìí báyìí ìjẹ́ ah, ah, ìjẹ́ Ọlọ́run ó bí àwọn ọ̀sẹ̀ kékeré wá, tó jẹ́ pé ìgbòmúnà wúye ìsàdúrà ọ̀rẹ́ òṣìṣẹ́ rẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ fún mímá àwọn mímá yìí àwọn ẹwà jogún ànìyànjú àwọn ẹwà jogún àwọn ànìyànjú ọlọ́run àwọn ẹni kẹjọ wípé táwọn ìyàbá ti lẹ́nu ẹlú ìdẹ́kẹ̀ẹ́fà nínú súnà lẹ́bí àwọn ọmọ màá yìí tí àwọn bàbá máa fà ìmọ̀ tẹ́sí lọ́n àwọn ọmọ màá fọ òun tọ́nà àjẹ wípé àpò ìrèké ọba dẹ́dà fún wa nínú ọ̀fẹ́ nínú ọ̀nà òní ẹ̀sọ́ fún gbogbo ẹgbàgbà ẹ̀ṣẹ́ òní. Ma ń lámú iṣẹ́ fi àálìmà bí ó sùn ní fi àálìmà bí ó sùn ní ẹgbẹ́ ẹgbẹ́ ìlú bí mo ṣe kì ìlú bí láti gbọ́rọ̀. Àṣìyá àdúrà táyà ní Mọ́lá ń kàrọ àṣìyá àdúrà táyà òní. Wàtàkà kúkì fọmù ara ní yóò mọ́kúrú náà. Wàtàkà kúkì fọmù ara ní yóò mọ́kúrú náà. مفتون وتفقدي فمعاند مفتون وتفقدي فمعاند مفتون الكتب تذكرة لمن هو عالم الكتب تذكرة لمن هو عالم وقراءها بمحالها معدوم وطوافها في محلها معلوم وطوافها في محلها معلوم وطوافها في محلها معلوم الفكر ضواف عليها نخرج الذكر ضواف عليها Wàlé àákù fi ìyá lóòlò mọ́ṣẹ́ ọ̀rọ̀. Wàlé àákù fi ìyá lóòlò mọ́ṣẹ́ ọ̀rọ̀. Wàlé àákù fi ìyá lóòlò mọ́ṣẹ́ ọ̀rọ̀. Wàlé àákù fi ìyá lóòlò ọ̀rọ̀ òjì bàbá lórí gbogbo wa o. Wọ́n sọ ọ́ bẹ́ẹ̀ o. Àfààní máa ń láwù ṣá sí àárín àbí ẹni tí ọkọ̀ náà ti ìpìlẹ̀ náà. Wọ́n ní fún òun lè kọjá tí ó gbọ́ fún wọn nímọ̀ mi. Ọba náà ń fò lọ. Tí yóò gbà lẹ́nu àbá àkọ́jọ́ kò kó kí ó kára yóò sí àbá rẹ̀ dà. Ẹ̀ẹ́dẹ̀kùnrin òun. Nípa bí ìmọ̀ tó bá gbé lórí ìta. Iṣẹ́ ọmọ ọ̀pọ̀dà lójú, wọ́n ní wọ́n tí ọ̀pọ̀lọ rẹ̀ làṣẹ́ tí ń sọ fún ní ọmọ ọ̀pọ̀dà lójú. Wọ́n ti jẹ mọ̀ wọ́n tí láì láàpá, ọwá ṣe tí àwọn jẹ́. Ó ń pé mẹ́rin Ìyàgbò ní sọ ààrẹ. Máa ní owó mi ó nínú àjọ wa. Adẹ́rẹ̀ sí ànẹ́bì lójú omi ọ̀rọ̀ Máa ní àádá ọ̀rọ̀ dúró. Yọ́mṣí ìpínlẹ̀ àtúwájì. Yọ́mṣí ìpínlẹ̀ àtúwájì. Ó kò kò kò kò ọjọ́ jáde ń bọ̀ Ìlú lọ́mọ̀ wí, ń tó rọ́bí ọlọ́wọ́ bá ní ọgbìn. Ìlú ló ní bí náà Ó ní àfá àwàdà, àìsàn ìpàdà wà lóde òkè àwọn làbá wa orí ilẹ̀ sí wa, kí lọ sọ́mí, ẹgbẹ́ tí lọ́nà jùlọ lè àkọ́kọ́ dúpẹ́, ní mọ́ta wá wá wá Kí ni ń jẹ́ ìmà náà? Ìgbẹ́kan ni, ọba àjọ́dà kọ́lá fún púpọ̀. Kí ló jẹ́ àmà نبي من الأنبياء ترك قومه مغاضبا لله لم لم يأذن الله له بالخروج فخرج وترك قومه فأعقبه الله فجعل بطن الخروج من الله Orí ìjànlẹ́dì ọlọ́run, ọgbà ìbínú, ọgbọ́lọ̀ ìbínú, ndị tó lọ́wọ́ èsì ìpínlẹ̀ tí ó mú ó wá wù wá ó wá òjì lọ́jọ́bọ̀ èsì ní ìdí nígbà tí rápẹ̀rẹ̀ akọrin rà sí ilé òjòrò ti sí òjò yàwó nílé ó bá mi láàrin lọ wípé wọ́n lò sí ẹ̀sí ìdìbò fún dúró rẹ̀ mi wà lẹ́yìn gbogbo ẹ̀mí ṣe ó sì bọ̀ ọ́nà tó wù àhà

حتى أرض بسمع الرسول أو أمر يحوها من ولا ما يسمع وجه إني جاهني بوت سنتوما بسنة وجه Ọba jẹ́ pé ìmọ̀ ìrìn ọba ìrìn tó kú ọgbọ́gbọ́ àwọn afọ́ àfọ́rọ́ ìṣẹ́ kúkú ẹwọ́n lórí àṣẹ́lẹ̀. Ọba ìrìn tó kú ọjọ́ ìrìn àṣẹ́lẹ̀. Àdúgbò àwọn àdọ̀kọ́ bá pín ní àjò yìí, ó ní ìyàtọ̀ ọ̀nà jẹ̀mọ́ ẹwu àpẹẹlẹ́ tó yẹ fún ìmọ̀ àti wá màkúrẹ́ àpẹẹlẹ́ yẹ fún ṣùgbọ́n ọ̀rọ̀ ni láàyè náà ní ìrọ̀ àlẹ́ẹ̀nù láàyè náà ní ìrọ̀ ẹ̀rọ bá àpẹẹlẹ́ lórí káàmù ọmọ yìí ló ń láwùjá fún láwù ìdáyà tó mùsùlùmí kọ̀ọ̀tà láwùjá fún láwù ni àwọn tó mùsùlùmí kọ̀ نظر كده يوسف كده ايوه كده تستحي من الحديث عمرو وزر مرات انت ترمي خلق الله على مناصرته رد لنا عن لما خلق كده ولا طبعا في فرق من الملائكة وسلم عليه وانظر ما يجيبونك به وهو مسلم وانظر ما يجيبونك به إلى النبي آدم وجبوه به وهو كان له أرى ملكة كثيرة من ذلك لا lọ kí wọn mo bí wọ́n ti gbọ́ ọlọ́run fa iná ha tẹ̀sí ìyàtọ̀ta wọ́n tẹ̀sí ìyàtọ̀ta ìgbà bí wọ́n bá ti gbọ́ ọlọ́run bí ó bọ́ ọ̀nà yóò ti máa ṣe fún ọlọ́run máa ṣe lọ ọkọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ dẹ́gbà dára bí adẹ́fẹ́ ó ní ọlọ́ba wọn màlẹ̀ ìkà mìíràn ọ̀dọ́dọ́ náà wá kó wọn lọ nígbà tó lọ́dọ̀ náà wọn kó wọn lọ bàbá ní ó wá wàzàdú wàrà nígbà mẹ́fà yóò bẹ̀. Àwọn mímọ̀ ní kọ́bà nàbí ìwọ̀ Adam Sharafan, an tàwọ́nà wọ́n kọ́nà lọ́gbà àdìbà. Wọ́n ló kọ́ ìyẹyẹ wọ́n lẹ́bí Adam tó kúrọ náà ló fi ilé ilé kí wọ́n wọ́n ló ilé kí wọ́n dáyà ní ibi tí ọba wà ní wọ́n wá ní ọmọ ọ̀nà ọ̀fẹ́ wọn. Àwọn tó bá bá ń bẹ̀ lọ sálámẹ̀ sí ọlọ́run ti ilé

nínú ẹni wọ́n tún lè fún ọ̀rọ̀ rẹ̀ àwọn táàmù kan bẹ ọmọ òkè adúlé mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún ìtìlú bàdà ní mẹ́jìnà bàbá wa sàmádì àrọ́bí mẹ́jìnà wọn nù ní mẹ́jìnà bàbá àrọ́bí àbàwà òkè adúlé ayẹ̀ ó kọ́ ó tún wọ́n bí mọ́mà àgbà ní mọ̀tàrí yẹn bá da ọlọ́mọ ẹbí àwọn àṣìkò kan wọ́n wá ń bọ̀ lọ́dún náà wọ́n jẹ́ lẹ́yìn tí èkó lẹ́yìn wọ́n bá ká ẹbọ yìí tába ti kú òní ìtàlẹ̀ sí oríta pẹ̀lú ẹ̀ẹ́sọ̀ àgbẹ̀rẹ̀ kò sí ìtọ́pọ̀ rẹ̀ ẹ̀ẹ́sọ̀ ah, ẹbọ rẹ̀ wọ́n kẹ iṣẹ́ wà ní ojú epo ògèrè yìí ọlọ́bí 27 ah, tí ń bá ní ìgbẹ̀yìn òòrùn ni wọ́n fi kọ́ kókó lọ́nà bá kọ́ léṣe ojú tí wọ́n kà wọ́n lọ agbadada yìí tí ìsì owó ìpọ̀ eléyìí ojú ìbò ọwọ́ àpò ọwọ́ ọ̀pọ̀ ọwọ́ ọ̀pọ̀ ló gbọ́wọ́ tí ó yẹ ojú ojú ẹ̀dá máa kọ́ ilé tó wọ́n ti dáná ó sì lẹ́nu sí èyí. Àti ọ̀gá ara ọmọ ọjọ́ bá gbé lọ. Òní àwọn ọlọ́run ní àwọn ẹ̀yẹ lórí eléyìí o. Ẹgbẹ́ ìṣẹ̀dá gbọ́ gbọ́ wọ́n ní oṣù ọ̀la bá ń parí ẹ̀ tọba parí rẹ̀ tọba parí rẹ̀ máa fọ́ ní ọ̀lẹ́ thousand. oṣù ọ̀la akówó ẹ̀bọ ní ọ̀jẹ́ nígbà náà wọ́n yẹ ọ̀rẹ́ ọ̀kọ̀ ọ̀fẹ́ ju ọ̀kọ̀ ọ̀fẹ́ kọ́lé ńláńlá ọ̀fẹ́ dẹ̀dẹ̀dẹ̀ ó wá máa wá rà fún àwọn èèyàn oríkàlẹ́ sọ ọmọ ọwọ́ táwà lọ máa kówó. Ààrẹ fún ọ lọ. Àti àgbàgbọ́ pé tí oríkàtí ló ń lọ fún ní owó àwọn táwà jẹ́bẹ̀ táwà ń kówó àwọn aláàjì onílé nínú tí ọ̀dọ̀ tí ọ̀kọ́ ló mọ nínú tí ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹ̀ mọ jẹ́kẹ̀ Wọ́n ti ẹ̀kọ́ dára bẹ́ẹ̀ nínú àti gbèsè. Ọjà wọ́n gba 1,000. Yàmá, bọ́ọ̀dọ̀ ọmọ ìṣẹ́lẹ̀ ẹ̀bí lóòrùn ẹ̀dọ́kùn káàkiri àkóyà ní sánlẹ̀ ẹgbẹ́ wọlé ọlọ́run máa ti jáde àtúwà ọlọ́run tó gíní rẹ̀ bí i ní láì dáadáa jẹmọ́ra lára èèyàn ọlọ́run wá fi síbi ìmọ̀ káàkiri ní sá mọ́ àlímù lẹ́sì ìkọyọ̀rọ̀ yẹ̀sẹ̀sì ìlàwó Gbọ́n yóò máa sọ̀rọ̀ àbúrúkè lóòrè lóòrè ní gbogbo ìgbà lóòrè lóòrè ní gbogbo ìgbà. Jẹ̀má lẹ́lẹ̀ yóò fi ṣe wa lóòrè. Jẹ̀má ilé o, tàwa lọ́wọ́ tó tí yóò padà ṣàṣeyọrí ẹ̀ka jìra wa. Òun náà lọ́wọ́ tó ń kè ká lè لا بد لطالب العلم أن يلازم شيخه مراجعة الرجل ya olóbi òjìṣẹ́ ìrẹ́ yàtayé o náà sì lórí rẹ̀ sí àbúrò a ti sọ̀rọ̀ ìdàmọ̀ Bukhari, àbúrò sọ pé ọ̀wọ́ òlùmọ̀ orí ìdú. Tẹ̀kì Yàkùnrin náà iná àbàwọ̀ yìí tí ó rájú ẹ̀sà fún náà, gbogbo iná tí ó tó ń gbogbo bàtí àpò náà ní ọmọ àkọ́wà. Bọ́ọ̀ ló tó wọ́n tẹ́ mọ́ tẹ̀lá lóòjì ní ọkọ̀ jù, wọ́n mọ̀ wá tẹ́lá lóòjì báyìí. Láàrín wọ̀ iná tó wá ní ìlú àjírí, yẹ̀ṣọ́lù wọn àkọ́kọ̀ sí àtúrà, kápákàrà ìkọ́ ìrìn àǹfà, yẹ̀ṣọ́lù àmàlù àmúwá ní ẹjọ́ àwọn oko làwọn ohun àgbẹ̀yẹ wà fún ìṣúrẹ́sọ̀ kan àlá ní ìbáfẹ́ mo jẹ ìjẹ bí mo péjú kan níbi ọ̀kan ní ìyè sí àjẹ́ ìjẹ ní gbogbo gbà mo wọ́n sọ sọ sọ sọ ó sọ wọn sọ wípé alébí wọn kò wọ́n sì ọ̀nà wọn ọ̀rọ̀ sọ sọ wípé ẹni tí bá mẹ́lẹ́ bẹ̀rẹ̀ ni lẹ́yìn yẹn ti lẹ́yìn ẹ̀kọ́ wà ẹ̀ka àkúyà àdìsí àdá ta ló ń sọ̀rọ̀ tí ó wà pẹ̀lú ẹ̀rọ ìgbà ìníṣì tí ó fi aṣọ ọrùn rẹ̀ báyìí tí ìpàdé ọ̀sán fẹ́fẹ́ àbúrò rẹ̀ wọ́n tó wó sí ọ̀rẹ́ nìkan wà bá sáptù ní mọ̀rọ̀ kan ká ní àlẹ́yà gbogbo aṣọ tó bá ti di alárànbarà bí àwọn lónírọ̀ ilé ń lè gbónúrọ̀ kí ni lónírọ̀ àmọ̀tẹ́fù aṣọ tó bá ti rí bí ara rẹ̀ gbónúrọ̀ ni àbúrò ni aṣọ tó mọ̀rọ̀ lójọ́ náà mùsùlùmí bá nìbí ti ọ̀rọ̀ tó sọ àbí wàá pàmílà kàtó yóò ọya pàṣẹ mọ́ra padà mọ́ wá pàṣọ mọ́ra wà máa fún un àgbàṣe ẹ̀ ní ìmọ̀ àṣẹlẹ̀ ìṣòwò ní ìlú ọmọ àgbàjẹ́lì gbogbo tó bẹ́ẹ̀ lọ ìjọ náà ìwáyà mi wà ní ọgbọ́n pàdígbọ́rọ̀ rẹ̀ tí bá ti ń jọba ìjọba jùlọ ọwọ́ ní ìlú rẹ̀ mọ̀rọ̀ àjọba ọwọ́ àpè àbújáza àwọn pàkà nínú àbújọ ẹgbẹ́ àyẹ̀kọ́ àwọn pàkà ní àbújá ọwá gbogbo ìpàbúrò rọ́wà ọwá kùdí ìjọra yá àbà wáyọ̀ ana mẹ́lì orílẹ̀ wájú àlọ́ wọn mọ̀ṣúgbọ́rọ̀ bí orí ìjáwùlá wọ́n yá kọ́ àrẹ́ ìyà tẹ́jú orí ìrìn ìdí orí ga an ti fi àlè ṣekara wa kada ó ti wá wà àkọ́ọ̀mà káàkiri àwọn kọ́ńtà lè ṣìgá ó ní ìwọ àbúzáza lọ dúó lẹ́yìn ilẹ̀kùn gbogbo tábàjọ ń ọmọ ọkọ́ àbúrò nítorí àbúrò tó bá ti bèrè àkọ́kọ́ àbúrò ẹni nígbà yẹn àwọn mẹ́ta ní ẹgbẹ̀rún náà sọ̀rọ̀ náà èèyàn méjì ọha ọha nígbà ọdún kan pé ọjọ́ ìṣàbùrọ̀ ẹ̀rọ omi ìṣàbùrọ̀ ẹ̀rọ ọgbọ́n ní ẹ̀sùn ìdáwó káàkiri ẹni tí nǹkan ọ̀gbọ́n kó tóbi ti jẹ́ yẹlẹ̀ ní pé ìwọ táwà bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ bóyárọ́ ní pàápàá èèyàn àbóòtọ́ à ah, tí ajé bá tẹ́ máa lórí yóò pè wọ́n ìṣàbùrọ̀ eh, ọ̀rọ̀ bá gbé padà abáwọn ọ̀rọ̀ ìjìnú ọ̀rọ̀ ọ̀lú èdè arẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjẹ́jẹ́ gbogbo tí mo bèrè jẹ́ tẹ̀mú ìgbàgbé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tuntun ayé iṣẹ́ bárakà lọ fífún ayé àlùmọ́jọ́ níjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba wà máa ọ̀dàmà wà máa àkọ́rọ̀ wà máa dáadáa wà máa nàkọ́kọ́ gbogbo ọ̀tọ́ ní márùn-ún àbúrò ọ̀tọ́ mẹ́rin ọ̀tọ́ mẹ́fà gbogbo tó gbé wájú kò gbé yìí gbogbo tó mẹ́rin kò gbé wájú ó sì ìṣẹ́jú ẹ̀fẹ́ tó apá padà lọ́dọ̀dọ̀dà ìwọ láti ẹgbẹ́ òde ìjàmbá tó rọrùn afẹ́ fi ọ̀rọ̀ ìjọ níparíparí àfáwà kan bẹ ẹ̀rìn náà lókìdíjì àfáwà kan bẹ ó kọ rìsálà àwọn wájẹ́ rìsálà tó lọ́kọ́ ìdá ìbílẹ̀ wa mọ̀ lọ́wọ́ ìbílẹ̀ mọ́ta kọ wá àfáwà lẹ́pẹ́ ní Ahmed ibn Abdullah ìmọ̀ ní bàbá yìí nínú àwọn ọmọ tí wọ́n yìí mọ́mù náà wá wọ́n

nígbà tó wá jọwọ́ ìgbìyà ayé rẹ̀ ó ti rẹ̀ ọlọ́run gba ojú wọn kọ́dà àwọn òṣèlú kọ́lá mọ̀mọ́ alámọ́rí gbọ̀rẹ́ olùkọ́ lè dúró wọn ah, àbá alágbára fún mo ní wà sí ilé àdéhùn gbogbo tó dábò ẹ̀yìn tí ó ń bẹ pẹ̀lú ìwé tàbí ó rùn mọ́ àbá wa gbé lè wà fà wá ọ̀rẹ́ márùn-ún àyè iná mà wá fi parí ẹ̀ ń pe àjá jù àní àmúlẹ̀ ìrírí sọ والقلم عجزت عن حبل قرطاس والقلم من بعد في إلفية القرطاس والقلم من بعد في إلفية القرطاس والقلم من بعد إلفية القرطاس والقلم kátàbùkù alifan wà alifan ní lè yára jàdí. Kátàbùkù alifan wà alifan lè mú dáadáa jàdí. Kí ìhà olùmọ̀lúwà ní ìlẹ̀ ìmọ̀ àjọ́dú. Ìhà olùmọ̀lúwà rà ìlẹ̀ ìmọ̀ àjọ́dú. Ìhà olùmọ̀lúwà rà ìlẹ̀ ìmọ̀ àjọ́dú. Ọwọ́ amúlówó ọwájú ṣe lẹ́yìn إلا لعامل ما العلم فخر مرئ إلا لعامله إن لم يكن عمله فالعلم كالعسل إن لم يكن عمله فالعلم كالعسل إن لم يكن عمله فالعلم كالعسل العلم زين وتشريف لطالبه العلم زين وتشريف لطالبه كأنعام ليل وتشريف لعامله تعمل به فهو لكل عبدك تعمل به فهو لكل عبدك تعمل به فهو لكل عبدك العالمين ما زلت أكتبه جاري أطلبه ما زلت أكتبه جاري أكتب أطلبه أكتبت لي في بعض الجسم والهرم أكتبت لي في بباب الجسم والهرم حتى ابتليت بباب الجسم والهرم ọba dẹ́dọ̀ mi ní ilẹ̀. amina. bàbá wa ọ̀dọ̀ ilẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ilẹ̀ láti bẹ̀rẹ̀. akúni ilé òní ìjú àjọmọ́ ìdùnnú yẹn o yóò máa tí bá ń yàtọ̀ ó máa dùn ànàjá ìrìnjà sí náà jẹ́ ọlọ́njọ́ ọlọ́ndàfún ní àyè mẹ́yí ààyè mọ́mlákà ìdí mọ́mlákà ní sọ́rọ̀ ni mo ti máa ń pàdé ọ̀sùn láàbù máa dì nàjá wọ̀lọ́rì tó sì máa rí wípé tùláàbù tó bá dọ̀là tí ò ní ìdí náà mọ́ àwọn ọlọ́dà ilẹ̀ wò tí ó máa dá sí fúnra lè tẹ̀sí rẹ̀. Bàbá wa ọlọ́mọ lóṣù bẹ̀rẹ̀ yìí, àwọn ọ̀dọ́ ìyẹn ti fẹ́ lórí ìdòdó àdáyọ̀. Ló gbàlá sí ara yẹn o, àwọn àgbàlagbà wọ́n ní owó ìṣẹ́kìrì ẹ̀ ní àlàáfíà ní ṣáájú àrẹ̀yà ní ṣáájú ẹ̀. Kí ni ṣáájú ẹ̀ ní? Owó àlàáfíà ní àlàáfíà. Àwọn ọ̀dọ́ mọ́gbà owó náà mọ́gbà làfíà mọ́gbà owó náà ọba dẹ́dà àti fàmádù nàjá ìdí ọlọ́gbọ́n kọ̀ rẹ̀ ni wàlátà mọ́ súwá ìsúrí ọ̀yá kúdà fún ọ̀dábùn àrí ọba dẹ́dà dákọ̀ ẹ ń bá ń dáadáa pẹ̀lú mádùn ìjà ìjà tó máa bá ẹ ń bá ń wà ìjà sí àfààní ọlọ́ ẹ máa ń sọ yẹ tó máa sọ ọmọ ọkọ orí kúrò yẹ tóbi lọ́ọ̀bù orí kọ́ a oríṣi inú rẹ̀ lọ́kẹ́ ìlú ọ̀pá náà ìwọ̀n lọ́mọ ọ̀yẹ́ wọ́n tó délé o ọlọ́run rẹ̀ ní ìṣàdìyí pẹ̀lú àkọ́kọ́ bàbá wọn kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ bá a ṣe ń sorí rẹ̀ yóò tún máa ní olókùn wọ́n àti kẹsì rẹ̀ gbogbo àwọn dáadáa lẹ́ẹ̀kẹ́sì ìgbòmìnira yìí gbogbo ìfẹ́ rẹ̀ yìí lẹ́ẹ̀kẹ́sì ọmọ bàbá nàìjíríà ni lọ́mọ́bùrún lọ́wọ́ àbúbíyẹ̀yẹ́wò ìzàmẹ́ àti ìyá àbúrẹ́ lọ́mọ bàbá فأنا معذور ظروفي أعترف بارك الله فيكم وحفظ ربنا هذا صلى الله وسلم على محمد وعلى آله وصحبه